ògo ti ọlọ́run ọba ń gbé microphone fún àwọn dókítà wa dókítà abdulrasaq abdulmajid aláwo kí wọn bá kí wọn wá sí àlékún dáadáa yín sílẹ̀ lecturer ni wọ́n ní faculty of law university of Ìlọrin insha Allah wọ́n ti wà níjòkó nísìn pẹ̀lú ògo ti ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ lecture náà bísí náà. لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد Olúwa adúpẹ́ fún ọlọ́nkọ́ mọ́sáàsá lékún ìgẹ́ àti ìgẹ́ àti àánú rẹ̀ fún anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. kí a sì síwájú pẹ̀lú ògbó tí ọlọ́run ọba ń gbé microphone fún àwọn dókítà wa dr abdulrasaq abdulmajid ala kí wọn bá kí wọn ṣe àlékún dáadáa yín sílẹ̀ lecturer ni wọ́n ní faculty of law university of Ìlọrin insha Allah wọ́n ti wà níjòkó nìsín pẹ̀lú ògo ti ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ lecture náà bísí لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد Olúwa adúpẹ́ fún ọlọ́nkọ́ mọ́sáàsá lékún ìgẹ́ àti ìgẹ́ àti àánú rẹ̀ fún anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tí gbogbo àwọn ará ilé àtàwọn sọ̀hábì ànábì àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé sunna nabwa muhammad sallallahu alayhi wa sallam tí ó fi dijọ́ alikiyama olúwa masa ka àwa náà kúnú àwọn tí ó ṣoríire bẹ́ẹ̀ amin mo rò pé bí mọ́lá ìsáàkù ṣe wí ká má tún gba àsìkò lọ títí ká bọ́ síbi tọ́píkì níta torí ẹ̀ jókòó mo ti sọ fún mọ́lá ìsáàkì tẹ́lẹ̀ pé. uh, Eh, asiri lónìí lẹ́gbẹ̀ẹ́ yunifásitì máa ti kírun ní táǹkẹ̀ lókè odò tó ìrò pé kóra mo lọ yá mi torí tí mo pé yọ tó five thirty kí n tó lè débi ìdẹ́lẹ̀ ìwà ẹ̀ mọ́ bínú. Um, ahmiyatul madahib al-fiqhiyya wípé madhabi madhabi tọ́jẹ́ tó ní fikihu. ǹjọ́ tiẹ̀ ní pàtàkì kan bọba ní pàtàkì kan kí ni pàtàkì rẹ̀ bó la ti lò ó ọ̀nà wo ni èèyàn lè gbà lò ó ọ̀nà wo lèèyàn làwọn kan sì ń fi ń lò ó tí a gbọ́dọ̀ lò bẹ́ẹ̀ mo rò pé insha ta'ala lẹ́nu ibi díẹ̀ tọjọ́ kù sí iná. olùwọ́ ó ṣe nírọ̀rùn àtẹ̀ntí ó wí àtàwa tí a gbọ́ ọlọ́nkọ́mọ́sá jẹ́ kó ṣe wá láǹfààní láyé àti lálùkìyàmà. almadhahibu alfiqhiyya torí gẹ́gẹ́ bí àwọn alfa wọn ní alḥukmu ala shay'i far'un an tasawwuri àfi kéèyàn ọmọ nǹkan muhammad ibn idris shafi'i rahimahullah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ n ta fẹ́ sọ lónìí náà nù. No ìpè kéèyàn onímọ̀lìkì lòun kó pé hanbali lòun kọ́ra kó pé hanafi lòun hmm, hanafi ǹjẹ́ ó bá a mu bẹ́ẹ̀ bó bá bá a mu ọ̀nà wo lọ́ bá a mu lọ ibo ni ọ̀ bá a mu lọ. àkọ́kọ́ ni pé àwọn màdáìbù tá a mọ̀ lónìí yìí tí mo dákọ̀ fún wa ní kúkúrú yìí mo ní máàlìkì àbí alimadhabu máàlìkì. Al المالكي، المذهب الحنفي، المذهب الشافعي، والمذهب الحنبلي. kódà ẹlòmíì fẹ́ rò pé àwọn mọ́mù mẹ́rẹ̀ẹ̀rin yá ni mọ́mù anabi ni sallallahu alaihi wasallam pé anabi àmọ́mọ́ làwọn mọ́mù mẹ́rin hmm? ǹjẹ́ bẹ́ẹ̀ lórí kò rí bẹ́ẹ̀ ọ̀kọ̀ọ̀kan náà àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí kọ́dà kò sí ìtọ́ bá nẹ́bì láyé nù wọn sallallahu alayhi wa sallam ẹni ọjà gbà nù gbogbo wọn òun ni imaamu abu hanifa imaamu abu hanifa la gba ojú imaamu maliki lọ lọ́jọ́ eré maliki ju shafi'i lọ imaamu shafi'i náà ju imaamu ahmad bin hanbal lọ látòrí abu hanifa tọ́já gbàgán òǹgàn ọba anabuwa muhammad láyé ní ọjọ́ jẹ́ sọ̀hábẹ́ bọ́bá ẹ̀kọ́ bá anabi láyé ni bàbá ti dákọ̀ tiẹ̀ náà lónìí a máa pé rọ́bì ọlọ́hu ànùhù bá a ti mọ̀ pé àwọn sọ̀hábà là á máa wí báwọn fún ẹ̀ gbogbo ẹni tí ń bá ń wí fẹ́ lòmíì ká pe àkíyèsí rẹ̀ kìí ṣe pé a yọnu sísọ abẹ́ nìkan kọ́mọ́ yọnu sí ẹlòmíì àmọ́ rí i pé bẹ́ẹ̀ bá fẹ́ bá fẹ́ pàdé mọ́lá ìsáàkì nísìn àbí sheikh abata inú ẹgbọ́n tí mo kàn án nísìn mo ní sheikh ẹ abdul fatah àmọ́ ǹjẹ́ wọ́n lè máa lọ títì nísìn ṣe ṣe ẹ sáwọn náà jẹ́ ẹgbà ìgbà ebi sheikh lẹ pè mí mọ́sálásí nísìn ẹ ẹ rí i pé a ti mọ̀ pé bẹ́ẹ̀ bá dákọ̀ sheikh nísìn àwọn ọlọ́lá wọ bá wà lóòlọ́rin kọ́lọ́kọ́ mọ́sá èyí wọn pé ẹlòmíì ṣe sheikh àbí àmọ́ gẹ́gẹ́ bí ipò ọ̀wọ́ tiwọn àti màpá wọn là á máa kí bẹ́ẹ̀ àyà lọ bẹ̀rùn ní torí nínú tí máa fàròyé tí ọ̀yẹ́ kàròyé ó sì ń bò mí ni pé radiyallahu anhu ọ̀pọ̀lọpọ̀ tó ń wí fáwọn míì tí wọn ò tó àwọn sọ̀hábẹ́ kásàlàyé rẹ̀ kò rí bẹ́ẹ̀ lánàá ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ lónìí. kò sí tíra téèyàn ó gbé tí ó kà láti gba àwọn tí ń ṣe tíra dòní nínú àwọn tíra ńláńlá àti kékeré ní wọn bá dákọ sọhábí rọbí ọlọ́run àná ẹrí gbogbo àwọn àyímọ̀ tá à ń dákọ ẹbí wọn ti já gbàlagbà àmọ̀ tó rọhímọhúlọ́hù lẹ́rìí tí wọ́n máa lò fáwọn ẹni tí mo fi lọ́ọ̀bẹ̀ yẹn ni pé wọn kò sí sọhábí nínú wọn pẹ̀lú nínú gbogbo wọn ọlọ́nkọ́mọ́sá yọ́nú sí gbogbo wọn kọ́ kẹ́ wọn àti ní baba ní ọlọ́run àná fún sọhábí kò pé kọ́ ẹlòmíì àmọ́ bí ìgbà tá a pé a ah, bàbá ti wí báyìí bàbá pé ṣé àmọ́ pé àwọn bàbá wọn lọ́la ọba àlú lọ́rin là ń kírun bàbá ti wí radiyallahu anhu àmọ́ pé kíni àwọn sọ̀hábì ànábìnú ẹjẹ́ ó wà bẹ́ẹ̀ náà bó ti rí lánàá nù ẹjẹ́ ó máa lọ bẹ́ẹ̀ lónìí náà naam alimami abu hanifa yìí òun la gbà kò bá ànábì láyé sallallahu alaihi wasallam tọ́ abu hanifa ọ̀ bá bá ànábì láyé gbogbo àwọn tí ó kàn lẹ́yìn rẹ̀ ò lè bá ànábì ọdún tí ìmáàmù abu hanifa jáde láyé ọdún ni wọ́n bí ìmáàmù ṣáfẹ̀ yìí kẹfì mọ àlàfo tí ń bẹ láàrin nígbà tá a bá lábu hanifa ọba nàbì láyé ẹni ó tún súnmọ́ tó lè jẹ́ bí àbúrò fàbù hanifa òun ni alimami maliku ibn anasin rahimahulahu ta'ala òun tún súnmọ́ abu hanifa àmẹ́rẹ́rí ṣáfẹ̀ yìí ọdún ọlẹ́yìn ọgọ́rùn-ún kan àti àádọ́ta. Hmm? one hundred and fifty one hundred and fifty years lẹ́yìn hijira anabuwa muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n bí imaamu shafi ọdún yìí gan imaamu abu hanifa wa kú kọ́lọ́n kọ́ mọ́sá kẹ́ gbogbo wọn tọ́ àti ọkù imaamu ahmed tọ́ imaamu ahmed wa jọ máa kíw fún imaamu shafi sẹ́rí gbogbo ti tó ni imaamu ahmed tankọ́ kíw àfa ni imaamu shafi yìí gẹ́gẹ́ bí Málíkì ṣe já àfáà fún Ṣáfi'í ọmọ kíwù ni ìmáàmù Ṣáfi'í jẹ́ fún tani al Malik bin Anas àmọ́ Málíkì ò kéwù lọ́dọ̀ Abu Hanifa gbọ́fẹ́ bó ipá Abu Hanifa jù lọ torí pé ibi tí wọ́n ń gbé ó jìnnà síra wọn púpọ̀ ìmáàmù Málíkì ò tayọ ibi tá à ń pè ní Hijaz kọ́dà ń bẹ nínú tán rẹ̀ pé kò kúrò ń bẹ̀ rí tó fi kúrò láyé ìbúlá ń pè ní Hijazu Makkah madina tọ́ìfù àti gbogbo ohun tí ń bẹ ní agbègbè ni gbogbo òrìn àjò mọ́mù máàlìkì ọ̀tá yọbẹ̀ tó fi kú láyé rahimahullahu ta'ala alimami abu hanifa wa ń gbébo òun gbé kúfà níbi tá à ń pè ní raki lónìí bẹ́ẹ̀ bá wo distance ni kì í sọ̀rọ̀ ẹgbẹ̀rún kilometers kódà yóò yóò sún lẹ́gbẹ̀rún méjì òun lọ́fà ni kò fi fẹ́ sí pé àbí Málíkì pàdé Abu Hanifa àmọ́ ẹ̀rí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù one way or the other àáfà sọmọ kéwù ni wọn alimami Shafi'i ó kéwù lọ́dọ̀ imaamu Malik alimami Ahmed bin Hanbal ó kéwù lọ́dọ̀ imaamu Shafi'i kọ́lọ́n kọ́mọ́sá kẹ́bù ó ní ní ta fẹ́ fà yọ̀ ń bi ìtàn tí ń sọ yìí o á padà padà síbẹ̀ àmọ́ kakọ́ tiẹ̀ mọ́ kí ni jẹ́ mọ̀ dáìbù àwọn wo ni mú un mọ́bí àbí. bàbá ń dákọ lónìí àwọn mẹ́rin yìí náà la mọ̀ àbí hmm? àmọ́ ń bẹ nù tán pé wọ́n ju mẹ́rin lọ ní tí ò sí pé àyọ̀dà alẹ̀ ń bẹ nù wọn wọ́n tó mẹ́tàlá láwọn ìmáàmù ìmáàmù ìmáàmù tó pé ní bí Málíkì ti rí bábú Hanifa ti rí bí Ṣáfi'í ti rí wọ́n wá tó mélòó ato mẹ́tàlá bẹ́ẹ̀ alimami ibn taymiya kà wọ́n á kà fúnra wa lónìí insha allah ta'ala. bí n bá kà wọ́n tẹ́yìn wàá sọ ẹran mi létí kí ló dé tí mo fi jẹ́ ká mọ̀ pé wọ́n ju mẹ́rin yìí lọ ẹ̀kọ́ wo mo fẹ́ ká kọ́ mẹ́. n tí n sọ yìí àwọn introduction tí n ṣe tí n bá gbàgbé nǹkan kan kẹ́ fi lè bá ẹran mi létí pé mo ní sọ nǹkan báyìí kọ́lọ́n kó ṣe rọrùn. ọ wà nù tàn pé nígbàtí ìmáàmù máàlìkù ń jẹ́ ìmáàmù madina níbo ni ìmáàmù máàlìkù gbé madina ni ìmáàmù máàlìkù gbé bó ti jẹ́ ìmáàmù ni bẹ́ẹ̀ ni sufiyanu ibn uyayna jẹ́ ìmáàmù maka tó o pé ní bí masala bá délẹ̀ maka wọn ò ní lọ pé máàlìkù madina sufiyanu ń bẹ ní maka sufiyanu ibn uyayna ta fi maka wa malikun fil madina bẹ́ẹ̀ bí málìkú ti wà madina tí sufiyanu bin uyayna wà maka bẹ́ẹ̀ ni alhassanu albasiri ní basra alhassanu albasiri rahimahullahu ta'ala òun bẹ nílẹ̀ basra ilẹ̀ basra lónìí òun náà ti fọ́ọ̀lù sínú kọ́ńtírì tá à ń pè ní iraki bí yẹn bá ti jáde kó ń kó wẹ́ẹ̀tì tán lónìí tó ti wọlé iraki basira ní ọkọ̀ kan wọ́n di mélòó wọ́n di mẹ́ta báwọn eléyìí ti wà ní maka madina basra aha okubo okukufa tani ọ̀ràn wa tani ń bẹ ń kufa mo ti mẹ́nu bàá lónìí náà ẹ́ ẹ́ alimami abu hanifa an-nu'man ibn sabit ó kọ́ rẹ̀ nù ó yẹn bá ní kí ló kọ́ abu hanifa ẹnìkan náà àwọn tí a padà bọ́lọ̀mbá ní ká yọ gbà wá ká sọ̀rọ̀ débẹ̀ àwọn tí sáà máa takú pé ntí máa mú tiwa sáwìí nù àwọn ọ̀fẹ́ gbọ̀ǹkà mi. ó wá ní àní àdìsí ànẹ́bí wí báyìí ó ní ìwọ̀n ọ̀fẹ́ gbọ́ ìmọ̀mọ́ àbúrò ànífàsá ti wí. àfáà tí wọ́n ń bá sọ̀rọ̀ yìí ní ọ̀dà inú ìwọ àtẹ̀mí ta mọ àbúrò ànífàjọra wọn lọ tó múra kẹ̀kẹ̀kẹ̀ ọ̀nà òun tó gbé ọmọlẹ́yìn Abu Hanifa lòun ìwọ ẹni yìí ń jẹ́ ara ọ̀nà Afghanistan India Pakistan Turkey ibẹ̀ làwọn tó tẹ̀lé Abu Hanifa báwa ti jẹ́ láfíríkà ń bí tó pé kéwu mọ́mú Málìkì làwa ké bí wọn bá dé gbogbo bí mo dákọ̀ yìí India ni Pakistan ni Turkey ni Afghanistan ni kí ni ọba mbẹ àwọn ọmọ kéwu ti Abu Hanifa lọ́pọ̀ mbẹ ẹni yìí wá jẹ́ kan láti bẹ̀ ọwọ́ àni ọ̀dà tó kù ń bẹ̀ ni pé òun o sunna nabi lòun tẹ̀lé ń tòun sallallahu alaihi wasallam àmọ́ wọn takò Abu Hanifa lópin ìgbà tábù Hanifa náà bá ti takò anabi wa Muhammad sallallahu alaihi wasallam ara àǹfààní tá a fẹ́ kárí lónìí nù. mo wá fẹ́ fi yí ọ nísìnyí pé nínú èmi rẹ̀ tá a mọ̀ nípa Abu Hanifa jura wọn lọ ti ń wí fún arákùnrin yọ̀hún ọ̀nà ọ̀jẹ̀ mọ̀wárí náà ọ̀rọ̀ mọ̀wárí kọ́ kọ́dà kéde pé kájọ wa pàdé ńjọba yìí kí wọ́n mọ ọkàn jẹsẹ̀ mọ́lẹ̀ lásán àti wípé àbífi wí ọlábọ̀ ànípa wí wọ́n wá pàdé lóòótọ́ gbogbo ń dáhùn yẹn ti rò pé wákàtí kan wákàtí méjì wọn ó sì máa fà á kọ́dà wọn ò fà á fún ìṣẹ́jú márùn wọn ò fà á fún kínní fún ìṣẹ́jú márùn torí náà àwọn àfa inú tó lábòlẹ̀ ẹlùmẹ̀lẹ̀ nìyí òun sún yìí ọ̀wà ní ìbéèrè àkọ́kọ́ tó wọ́n bi ọ̀rẹ́ wa èèyàn Abu Hanifa òun ni pé kíjẹ ló kọ Abu Hanifa náà tó múra kankankan ní a Abu Hanifa náà là Abu Hanifa nínú ní orí béèrè kí béèrè òun òun Abu Hanifa náà Abu Hanifa aa Abu Hanifa kò ẹ o òkì baba abdulrahman baba hanifa lòun ìtumọ̀ rẹ̀ nu sẹ́yìn olókọ́ kí ló kọ́ yín ẹ̀yíṣà ẹni ni wọ́n ń pè abu hanifa kabu hanifa jẹ́ ń kọ́ thabit anu'man ibn àwọn èèyàn bá ní wọ́n wulẹ̀ wí nǹkan mi mọ́ ọ ma abu hanifa òun kẹ́ o sì jókòó agídí dé abu hanifa sábẹ́ abu hanifa afẹ́rẹ́ dàpọ̀ ẹ mọ lọ́njì bí ìjókòó ṣe bó ṣe àwọn èèyàn wá gbọ́ yé lóòótọ́ gbà ah, ẹni yìí Abu Hanifa kódà ọmọ Abu Hanifa jù ọ lọ amófinrin lẹ pé anabi lòun ń Abu Hanifa lè fi ń mọ̀ náà anabi ni sallallahu alayhi wa sallam ah, bẹ́ẹ̀ bó ti yẹ kó nu. No ara àwọn pọ́ǹtì kéékèèké tá a padà sọ nìyẹn bọ̀ ká máa yan díẹ̀ díẹ̀ báwọn ká padà sórí ètí à ń àti sọ ẹni ó maka ẹni ó madina ẹni ó ní basra ẹni ó wà ní kúfà ní alimami abu hanifa àti alimami Sofianu thawri Sofianu athawri àwọn méjì ni wọ́n gbajúmọ̀ pẹ̀lú ọkọ̀ sofiyanu sofiyanu ní ọkọ̀ tí ọkọ̀ mọ̀ ń lẹ yorùbá ni ẹ̀dá kan ní ọlọ́run bá bùn lọ́mọ ẹ máa sọ sofiyanu àwọn àgbà afa ńláńlá méjì ní jẹ́bẹ̀ nùtà islam mọ́lẹ́nìkan ni imaamu maka kí ló kọjá sofiyanu ibn Uyayna ẹnìkan ni imaamu ní kúfà sofiyanu asawori àwọn hausa máa sọ mọ́lọ́rẹ̀ sofiyanu ńlẹ̀ hausa àmọ́ <laughs> kò ìrọ̀pẹ́ nìkan jẹ́bẹ̀ ńlẹ̀ yorùbá yìí àbúrò bá gbélé hausa lógún nínú àwọn tó yẹ ká máa sọ ká máa fi rántí àwọn àlùfáà àwọn ẹni ọlọ́run kọ́lọ́n kọ́ máa sàn sàn wọn lẹ́sàn dáadáa tọ́yì bàbá kò ní kúfà inú àwọn ìlú tó tún gbajúmọ̀ ńgbà náà òun ni sham ibi à ń pè ní sham lónìí ni ó ti fẹ́ tó countries mẹ́rin ìbẹ̀lẹ̀ ti rí syria jordan uh, philistine lubnan gbogbo àwọn yìí ni wọ́n ń pè ní kíni látọjú ayé ànábì ni wọ́n ń pè ní sham eh, tani máa mú un bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ bí wọ́n ti mọ Málíkì Madina ẹ̀ eh, òun ni al-Awza'i al-Awza'i ìmáàmù gbogbo àwọn tí ń kàkalẹ̀ yìí bẹ́ẹ̀ bá kú òní sáàmù inú olùtọ́ gbajúmọ̀ láti ilẹ̀ òun ni mísọ̀rọ̀ ta ni máa mú wọn mísọ̀rọ̀ ńgbà náà bí máàlìkì ti gbajúmọ̀ Madina ẹ́ bẹ́ẹ̀ ni aleisu ibn saad aleisu ibn saadin kọ́dọ̀ wọn àti máàmù máàlìkì ní ọ̀pọ̀lọpọ̀ fanfa ti ma láàrin ara wọn akẹgbẹ́ kan náà ni wọn contemporaries ni wọn. lẹ́tà lẹ́yìn aleisu ibn saadu ìmáàmù Shafi'i náà misọrọ lòun náà padà gbẹngbẹyìn ayé gbẹngbẹyìn ayé rẹ tẹmí ń jẹ pé bí a bá ń ka ìmáàmù ní misọrọ wọn kà ta ni alayfu ibnu saadin wọn sì ka kínní muhammad kí ló kọ ṣáfì ẹlòmíín jẹ ṣáfì àyìn náà jẹ òun kọ àmọ jẹ ṣáfì àbí ó kọ rẹ ní muhammad ó kọ ẹ muhammadu ibnu idris muhammad ọmọ idris aṣáfìí náà àwọn méjèèjì ní bẹ níbo àwọn ń bẹ ní Misrọ ọwọ́ akú Baghdad Baghdad tó yẹ pé ní òun lọ́jẹ́ bí asima ìmà nígbà yẹn ibẹ̀ láti rí alimami Ahmad ibn Hanbal ibẹ̀ láti rí alimami ibn Jarir ní Tabari ẹni ó ṣe tafsiru tó gbajúmọ̀ ni nínú àwọn ìmáàmù fíkìwù ni níbo láti rí òun ní Baghdad òun àti ìmáàmù Ahmad bákan náà àárí ta ni àárí alimami Abu Thawrin radiyallahu ta'ala rahimahullah bákan náà nílẹ̀ iraki bákan ní baghdadi bákan náà ní dawudu zọhiri alimami dawudu azọhiri èyí tí alimami ibn hazm já ma madhabi rẹ̀ kọlọńkọ masa kẹ gbogbo wọn. mo ní mo fẹ́ ká fa nǹkan kan yọ ń bi ọkọ wọn tí mo kà kalẹ̀ yìí èyí ṣètò ipá àwọn mẹ́rin yìí péré lókùtà mà èyí ṣètò ipé kínní àwọn mẹ́rin yìí péré lókùtà àmọ́ ẹ̀kọ́ ńbẹ́ńbẹ́ táwọn onímọ̀ máa ń fẹ́ ká kọ́ tí mo sì fẹ́ pe àkíyèsí àwa náà sí i. àwọn kan wà lórí pé ní kánà laythu afqaha Malik kọ́dà rínú àwọn olùkọ̀tàn tí wọ́n gbà pé al-Layth ibn Sa'd ju tani lọ ìmáàmù Malik lọ tọ́ra àwọn tiẹ̀ súnmọ́ra àwọn ìgbà tí wọ́n ṣe kínni ó súnmọ́ra àwọn púpọ̀ kí wàá ló dé tí ó ṣe pé máàlìkù ló kù táwọn èèyàn mọ̀ wọn mọ lẹ́yìn bin Sa'd kí ló dé tó pé ní gbogbo àwọn tá à ń wí ẹlòmíín fẹ́ lè mọ gbòókọ wọn rí àfìgbà tá à ń dákọ wọn yìí Ibn Uyayna Thawri wọn ò sì kéré sáwọn tá a mọ̀ yìí wọn ò kéré sí wọn. fún gbogbo àwa tá a jọ máa kéwú lónìí òun ni pé kò sí nǹkan kan mọ́tẹ́ àbí tí wọ́n sẹ́kù tá a fi mọ àwọn yòókù mọ́ ilà bitalami ilà bitalami àwọn ọmọ kéwù wọn àwọn kíni àwọn ọmọ kéwù wọn kò tí ì rọrùn bó ti rọrùn lónìí yìí ìwọ lè lọ ọ̀dọ̀ àfa tó ti ń kéwù ọkàn máa ká gbogbo ẹ̀ sórí kíní yìí àbí ọ̀kan lè tó kalẹ̀ sí síwájú yìí àwọn ń gbà wọn òun ni ó ṣẹ̀ṣẹ̀ ṣe wàhálà ni ó lọ wá tàdá yọ wá pépà yọ ọkọ̀ títí ẹ̀ ní jẹ́ pépà kò sí pépà ń gbà wọn bí à ń kọ nǹkan síbi awọ bí nǹkan nǹkan gbogbo máìlìkì wí máìlìkì wí ẹgbẹ̀rún ọdún ti lé tí máìlìkì ti wí lónìí táwa ń gbọ́ lónìí abu hanifa wí abu hanifa wí ó ti lé lẹ́gbẹ̀rún ọdún ta ló jẹ́ àmọ́ lónìí at-talamid àwọn ọmọ kéwu wọn ọlọ́run fi àwọn ọmọ kéwu tó jẹ́ gidi ọlọ́run fi kẹ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin kò sí nǹkan kan tó mú mọ́dàbí tiwọn sẹ́kù títà àwọn àyókù ò fi sẹ́kù àfa gbogbo wọn ẹni ọlọ́run ni gbogbo wọn àmọ́ nínú táwọn kọ̀tàkọ̀tà rí kọ ni pé ní àwọn ọmọ kéwu tàwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ọlọ́run ni wọn ó ṣe kínni wọn ò jẹ́ nǹkan kan ta dànù nínú ìtí wọn gbọ́ lẹ́nu àwọn àlùfáà wọn bàbá tiẹ̀ ní ẹ̀wò lápèjúwe nísìnyí ara wọn tó ṣe tíra nù wọn ẹlòmíì ọ̀tí ẹ̀ ṣe Abu Hanifa matira kan pé tíra tó ṣe ni rahimahulahu ta'ala bẹ́ẹ̀ madhabi rẹ̀ fẹ́ ríìchì ju madhabi mẹ́tẹ̀ẹ̀ta yòókù yìí lọ lónìí bàbá ni a sọ̀rọ̀ fíkì wo Imam Maliki náà tó ṣe tíra Imam Maliki ò ṣe ju Muwatta lọ́tọ́ tá a ma hmm? ibi tí fíkì rẹ̀ pọ̀ sí jù lónìí òun ni tíra tá a mudawana. Mudawanatu Sahnun ẹni ó kó ojú ẹni wọ́n ń pè ní kíni Sahnun ló fi popular pẹ̀lú rẹ̀ pé Mudawanatu Sahnun tọgbà alátọ̀dọ̀ Abdulrahman ibn al-Qasim rahimahullahu ta'ala bàbá ka Mudawana ẹ̀rí tí wọ́n mọ̀ pé qala Abdulrahman ibn al-Qasim qala Malikun orí awọ orí eegun kankan ni wọ́n kọ kalẹ̀ sí torí náà dàkún ọdọwọ tiwa náà àtàwọn afáwa tó ṣẹ̀ṣẹ̀ lọ láìpẹ́ àtàwọn àfáà tí wọ́n sì ń bẹ tàǹjà àlùbáríkà ìmọ̀ wọn ẹ̀jẹ̀ amójútó ìdè ìmọ̀ wọn mẹ́lẹ̀ pàtàkì jùlọ ọlọ́run tiẹ̀ ti ṣe ń rọrùn fún wa bí mo ti wí ọ sórí ẹ sórí ansẹ̀j ní Saudi táwa gbé ọ̀pọ̀lọpọ̀ tíra tẹ̀ ń rí i pé baba bumba sì ṣe tíra baba Albani ṣe tíra baba bínú fẹ̀mí ni ṣe tíra tíra baba bínú fẹ̀mí nìkan jẹ́ ń bẹ precisely kémi o tó kó n Saudi o ti wọ volume thirteen wọ́n ń pè ní asharhul mumti' asharhul al-mumti' nípa ọ̀rọ̀ fíkìw ni kọ̀sọ́ kan tí inú volume thirteen volume sí kọ̀sọ́ kan tí bàbá fún rẹ̀ jókòó library ti ń kọ fún rẹ̀ ẹ pé kí ló di tíra tí wọ́n bá jókòó tí wọ́n kọ́ àwọn èèyàn ń kéwú tán báyìí àwọn èèyàn wàá ka ẹni ó fi téèpù ká tiẹ̀ ẹni ó fi cd ká tiẹ̀ àwọn kan wá volunteer àwọn wá lọ jókòó pé ah báwa ti rí bàbá yìí àyìnbáyé àwọn èèyàn lágbàáyé ni ò ní àǹfààní àti rí ah, bàbá ni èèyàn mélòó ẹlòmíì lè má ní tí ó fi gbọ́ ọ̀dà ẹ̀já sọ àwọn ọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n wá wọ́n wá tilẹ̀kùn mọ́ra wọn níbi tẹ́nìkan kan ti ní disturb wọn ẹ wo sẹ́ wọ́n wá fi késẹ́ẹ̀tì ní bọ́ ẹnu rẹ̀ gbogbo bí bàbá àwọn ti ń rí ọmọ asáré kọ́ ọmọ asáré kọ́ yẹn bá da késẹ́ẹ̀tì kan kọ́ kún tó kún wọ́n pa yín jì wọ́n tún mú késẹ́ẹ̀tì mi òun ni wọ́n ń padà wọ́n á ń tẹ̀ sí tírà at least mi ní ntí ò kéré sí thirteen volumes yẹ láwọn àlùfáà tó lọ láìpẹ́ nù ẹ dákun ẹ dáwọn náà ó ṣe bẹ́ẹ̀ fáwọn àlùfáà wa nàìjíríà ń especially láfíríkà kódà àwọn àlùfáà wa ń Saudi mọ́ wọ́n máa kárán ní sùn wá pé kò sí xédìmọ́ fún ìmọ̀ àwọn àlùfáà áfíríkà ó sì yẹ kó wá pàtàkì jùlọ ètò bá jẹ mọ́ ń pọ̀ tí àwọn èèyàn ó fi ṣàǹfààní lẹ́yìn táwọn ọba sí ma ntí ó jẹ́ kí Imam Malik ó ṣẹ́kù ti Shafi'i ti Ahmad bin Hanbal kódà mọ́lá ń bẹ nú àkọọ́lẹ̀ pé wọ́n gbà pé lẹ́yìn fún ọmọkẹ́ ojú dání lọ ọmọkẹ́ ojú Malik lọ àmọ́ tá a máa lẹ́yìn fún ọmọ torí pé Imam Malik ruziqa bi nujaba min at-talamid kọ́lọ́nkọ́ máa ṣàṣẹ rọrùn fún gbogbo wa náà ara ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ń bi àmìyàtú madahibi nìyẹn tọ́yì. Ah, tọ́ba wa rí bẹ́ẹ̀ ah, mo rántí nǹkan kan nísìnyí gbà tí ń sọ̀rọ̀ àwọn àlùfáà àwọn ìbọ́yọ́ lọ́wọ́ padà rán mi létí ah, mo dákọ̀ bàbá bí náà fẹ̀mí nàbí nà tọ́yì àwọn àlùfáà tá a dákọ̀ yìí ìmáàmù ìmáàmù ìmáàmù ìmáàmù wọ̀nyí àtàwọn tó kù alqasim eh, abu ubaid alqasim ibn salam ibn taymiya nù àwọn àyìnbá ni tí ò kéré sí àwọn máàlìkì àwọn nǹkan kan báyìí náà nítorí kéwu tí wọ́n sẹ́kù nù. kótó tiẹ̀ wá kan àwọn káfí gbàgbọ́ yẹ kí ni jẹ́ mọ́bẹ́ àbí torí pé bọ́pọ̀lọpọ̀ tí wàá sọ mọ́bẹ́ àbí dì lónìí bí ìgbà tó yẹ pé ní abu hanifa ní islam tiẹ̀ lọ́tọ̀ máàlìkì náà dé ọ̀dà ìsìláàmù tiẹ̀ náà lẹ̀ ṣáfì náà dé o introduce ìsìláàmù tiẹ̀ ahmed bin hanbal náà dé olómi ọgbà ti irú ìsìláàmù tiẹ̀ òun náà nítorí bẹ́ẹ̀ àkọ́kọ́ ntẹ́ fi mọ̀ pé òrí bẹ́ẹ̀ ni pé ọlọ́run ṣe ń rọrùn wa àwọn mẹ́ta nú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí àfa sọmọ kéwọn gbogbo wọn bẹ̀rẹ̀ látòrí malik tóbi dórí tani tóbi dórí ahmed ibn hanbal ṣáfì kéwọn lọ́dọ̀ maliku. ahmadu kéwú lọ́dọ̀ ṣáfẹ̀ ó fi hàn pé ọ̀rọ̀ pé ní èmi ò ṣe tiẹ̀ <laughs> jẹ́ ń dá tèmi náà lẹ̀ kò sí láàrin wọn kọ́dà bí n bá bí kí n bí lọ́nà àbòmí pé tá ń dá mọ́tẹ́ àbí ṣé mọ́ dá àbí lẹ̀ kí ẹ máa pè é ní àbí ìmọ̀ pé àbí kan jẹ́ àbí madhabi Abi Hanifa àwọn kan ń kọ́ yẹn ń kéwú báwọn yẹn bá sì wá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ṣàlàyé rẹ̀ fún àwọn ọmọ kéwú yìí wá ń kọ́ nígbà padà wá di pa àwọn òsì mọ́ lọ́wọ́ àdó kọ pé ah, wí yìí ah, Hanifa ló wí bẹ́ẹ̀ ló wí bẹ́ẹ̀ bí ṣe dénú àwọn kí wọ́n dá lẹ̀ o ìmáàmù àti Hanifa ni àti ni àti ni àti bin Hanbal tọrẹ lomi gbọ yé bi pé bí bàtà wa náà dẹgbẹlẹ lónìí ya èmi àwa kakọ dẹgbẹlẹ ìbá bọ ànífà náà dálẹ ebi mẹlìkì náà dá mẹbi <laughs> àbí lẹ wọn ò dá lẹ o àwọn ń gbisẹ tọlọ́run àwọn èèyàn kéwù ẹni ó lè ṣe tí nù wọn ṣe ya tó di pé ń kalẹ̀ lọ́wọ́ àwọn èèyàn mọ̀ pé ní ọ̀dọ̀ ló nínú àwọn ẹ̀kọ́ àti ìlànà tá a gbọ́dọ̀ mọ̀ tá a bá ń sọ̀rọ̀ màdáhìbù wọn ò dá màdáhìbù yìí lẹ̀ bí ìgbà tá à ń dá ẹgbẹ́ kalẹ̀ tọ́yì mo ní àwọn àìmọ̀ wọ̀nyí àtàwọn tó sẹ́kù tá a mọ̀ àtàwọn tí a mọ̀ mọ́ yìí ipò wo ni wọ́n dúró sànẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ipò wo ni wọ́n dúró sànẹ́bí amúgbálẹ́gbẹ́ ànábì ni wọ́n ní àbárólé ànábì àbígbákejì ànábì sallallahu alayhi wa sallam àkọ́kọ́ nù tí mo rò pé yóò ti clear sí yín nísìnyí ni pé gbogbo ohun tí mo wí yóò lè ṣẹlẹ̀ àbí torí kò sọ kan tó bá ànábì láyé nù wọn sallallahu alayhi wa sallam ẹ̀dá kan dé tọ́yì kí wọ́n tó káwọn tó dáyé àti imaamu abu hanifa ni àti maliku shafi ahmed ni. ẹ wo intervani nígbà tá anabi ò ti sí mọ́ sallallahu alayhi wa sallam dìgbà tí wọ́n tó bí àwọn mẹ́tẹ́ àbí wo làwọn èèyàn fi ń sin lọ́hùn àbáwọn èèyàn ò sin lọ́hùn ẹ́ mẹ́tẹ́ àbí làwọn èèyàn lò kọ̀sá gbọ́dọ̀ jẹ́ maliki àbí torúkọ fẹ́ dàbí ẹnìkan tí wọ́n bí pé ó tọ̀ríkọ̀ wo ni wọ́n ṣe ń bẹ̀ ó ní Tìjàní ó tún ní kọ́ọ̀dìrí àwọn náà èsì tí òun gbé lé ọ̀dọ̀ ìwò là nẹ́bí ṣe mi ah ọ̀wá ronú lọ ah Tìjàní yà yìí ọkà wo pé wo lòun ó wí bí ní tó jìnà sí làákàyè tẹfẹ tẹfẹ bí bàbí kéèyàn gbé mọ́tẹ́ àbí wò là ń lò kéèyàn gbé mọ́tẹ́ àbí Málíkì ní ń lò náà yìí nbọ maali nbọ wọn bí maaliku níta ń sọ nìyẹn o kèyí pàbà ń tẹnu bá àwọn kankan bọ̀ lápèjúwe láti lè di oyè gbígbà téèyàn ń sọ pé ẹni tí wọn èbí ẹ gbígbé bàbá kan tó ti kú látọgọ́rùn ọdún ìlànà rẹ̀ ní fi ń sin lọ́hùn kò bá a mú àbí ìbéèrè yẹn kí n tún tún béèrè lẹ́ẹ̀kan sí káwọn eléyìí tó dáyé sáwọn èèyàn sin lọ́hùn hmm? wọ́n sin lọ́hùn kí láàpì kì í bẹ̀ wọ́n ni pé àṣé kì í ṣe dandan kí mẹ́tẹ́ àbí ọ wà kéèyàn tó sin lọ́hùn torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ni kò yẹ ká gbọ́ pé ọba ànábì bá ti lọ gẹ́lẹ́ ló ti yẹ ká rí mẹ́tẹ́ àbí tọ́ba yìí pé èèyàn ò lè sin lọ́hùn àfi kí mẹ́tẹ́ àbí ọ wà but practically mo wí fún yín gbogbo àwọn àyímọ̀ yìí ọ̀kan kan nu ọba ànábì láyé sallallahu alayhi wa sallam tọ́ káwọn tó dáyé ẹ̀ àtìgbà tá ò ti sí mọ́ àwọn èèyàn sá ń sin lọ́hùn kódà nù àkọọ́lẹ̀ ni pé kótó kan generation tàwọn tá a kà yìí ńgbà tẹ́ nìkan kan ò tí ì mọ àwọn ọ̀tọ̀ làwọn tí wọ́n mọ̀ wọn yìí kẹ́ ẹ pa wọn ní ìmáàmù ni kíni ọkọ táwọn gbajúmọ̀ ni pé alifakiri alifakiri ẹni ó gbàgbọ́ yé ẹ̀sìn ó yé máa fòrò à kódà báwa ti mọ àwọn ní ìmáàmù mẹ́rin yìí àwọn kan bẹ tí wọ́n ń pè ní alifokọ̀ha u asaba. As alfuqahau asabaa nínú tàn nínú history islamu wípé àwọn fàkíwù fàkíwù ńláńlá méje kan bẹ gbogbo àwọn méjèèje yìí bóyá kẹpa kínní gbogbo àwọn méjèèje yìí wọ́n ṣáájú generation ti àwọn wo ẹ́ àwọn àìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹgbẹ́ síta. Eh? àbí ká nìyẹn pa torí kò ní já gbọ́ àsìkò magrebi ò sì tí ì tó àbí. <laughs> alifokọha o asaba kọ́dà àwọn ṣáájú àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn àyímọ̀ yìí hmm, tá mọ àwọn fokọha o sábà yìí àbí tá lọ́mọ nù wọn masalasi la wa naam alhassanul basri la kò sí nínú àwọn fúkọ ha òsábà ẹkú ọlọ́run san ilé ẹsẹ̀ dáadáa ẹ àwọn gbogbo àwọn tá à ń wí yìí ṣe sọ̀hábì ànábì o àlẹ́yìn ìgbà tá ànábì ò sí mọ́ àwọn tó dé generation tó dé lẹ́yìn ànábì gbogbo àwọn tá à ń pè ní kíni táàbì àyí òun ni wọn torí níta ara ń tọ́ yẹ ká sọnù gbogbo àwọn àyí mọ̀ wọ̀nyí kọ́ làwọn èsè táàbì yìí wọn èsè sọ̀hábà wọn èsè táàbì yìí generation tó wá lẹ́yìn táàbì yìí làwọn ní àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ẹnìkan tí ọ̀rọ̀ wa ń bẹ̀ pé bọ́yá ó súnmọ́ kó jẹ́ tábìlì òun ni mọ́mọ́ Abu Hanifa pọ̀tẹ́ yìí tó ń rinlẹ̀ náà ní pòun gan kìí ṣe tábìlì Muhammad ibn al-Qasim ò jẹ́ aha naam eh, Muhammad ibn al-Qasim Abdurrahman ibn al-Qasim Muhammad ibn al-Qasim uh, tọ́tàmá Abubakar Siddiq barakallahu fikum naam ọ̀kan nù ẹjẹ́ ń fún yín ní tẹ́bi tètè rántí àwọn fúkọ̀ ha ò méjèèjì yìí tani ọba lè kọ́ kí n tẹ́sì yín nísìnyí bóyá yín náà lè máa da ẹ lè máa da téèpù kọ ẹ wàláyé ọ̀pọ̀lọpọ̀ tíọ́rà tẹ̀ ń rí tí ó sọ di tíọ́rà nù ta ló mọ tíọ́rà tó ń pè ní àdúrà olùbáyàn fi ìdọ́ ìkùránì bẹ́ẹ̀ kùránì nínú tẹ̀síìrù tọmọ kíwọ̀ gbọ́dọ̀ mọ́ nìyí tẹ̀yìn bá ń mọ̀ bẹ́ẹ̀ àdúrà olùbáyàn fi idahil qur'ani bil qur'an ọlọ́run ṣàánú bàbá tó ṣe púpọ̀ sheikh muhammad al-amin ash-shinqiti rahimahullahu ta'ala nínú àwọn táwọn èèyàn bìlíìfù pé àṣìlóyè tó kù nígbà tó ń wà láyé bí ìròyìn tá a máa gbọ́ ń pa Málíkì Ṣáfì bẹ́ẹ̀ ni sheikh muhammad al rí ọlọ́run ó jogún mọ̀ náà fún wọn púpọ̀ wọn àjọmọ̀ áfíríkà wa ń bí ọmọ Mauritania ni wọn láfíríkà ń bì gbogbo tafsiru yìí adu'a olùbáyánì yìí èmi gbọ́ tọ́ra títífìlì látẹnu alfa mi fadilatu sheikh aminullahi ibrahim rahimahullahu ta'ala àwọn baba wa sheikh madina ọlọ́nkọ́mọ́sá baba kẹwọn tọ́ra àwọn bẹ nínú àwọn tó ní privilege àti gba kíwú lẹ́nu sheikh muhammad alamin shinqiti èyí táwọn ọba èyí ń fún wa àwọn sheikh madina ń bẹ nú àwọn tí baba ṣèǹkì ti kọ́ ní kéwú ní madina báyìí torí pé nineteen seventy three àbí nǹkan baba ṣèǹkì ti tó kú rahimahullahu ta'ala àwọn ni wọ́n sọ fún mi ọtọ́ra títí bìlẹ̀ pé gbogbo àbúrò àlùbáyánì yìí tafsiru tí baba ń ṣe ní mọ́sálásí náà ni wọ́n wá ní àwọn ọmọ kéwú bíi mẹ́rin àbí mélòó ni wọ́n pè wọ́n tó yẹ pé àwọn yáwọ̀ nǹkan kíkọ púpọ̀ bí bàbá bá ti ń wí àwọn ọ̀sẹ̀sẹ̀ lọ ká kọ́ tí ẹ̀ sí ti wọ́n ká ńgbà ń ká gan ó lè má clear àwọn bá ń sáré ṣe kí ni wọ́n ń kọ́ kalẹ̀ àwọn mẹ́rin àbí mélòó ń tẹ́lẹ̀ yóò bá rí kọ́ eléyìí ó rí kọ́ òun ló di àdúrà olùbáyánì lónìí nínú tẹ̀psíìrù first class tẹ̀psíìrù òun ni àdúrà olùbáyánì ẹni tí ọba ní mo gbà ń yànjú kéèyàn ò ní pàtàkì jùlọ bí ọba máa àwọn tẹ̀psíìrù tí ọba jáde nínú fánú màkàn tí ó tún máa wọ bòmí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe Sheikh Muhammad Amin Shinqitiyu rahimahullahu ta'ala. tọ́yì mo níbo la ṣe fẹ́ mọ àwọn àyímọ̀ méje àwọn fuqaha méjèèjì ẹ malam mo ní mo á fẹ́ tẹ̀sí ẹ̀kẹ́ náà ní sọ gbogbo ẹ̀ ẹjọ́ ọba sì ti rí kọ́ <laughs> ọba dìgbà míì ọmọ ọmọ ẹsẹ orin méjì péré ni bẹ́ẹ̀ bá ti ha ẹsẹ orin méjì arọ ọ̀nà táwọn afáà máa fi kọ́ yẹn bí wọ́n ṣe máa dèké mọ́lẹ̀ wọ́n wàá sọ́dọ̀ orin orin lárúbáwá torí pé nù psychologically wọ́n ti mọ̀ pé yẹn máa tètè ha orin ju <laughs> nǹkan mi lọ gbogbo ẹ àdúgbò tí àdáwò tó ká àdúgbò nísìnyí tó pé ní kọfẹ sí gbàgbọ́ bá fi rin ojúlé mẹ́ta mẹ́rin kọ́ rẹ nìkan tí ó gbé kíní kan dùrù kalẹ̀ jọ́ ma gbogbo làwọn ọmọ ma ha sórí bàbá gbé bí wọ́n ti ń gbọ́ òun náà kùránì náà wọ́n ń gbọ́ káàkiri ẹ̀yin ò ní mọ̀ ẹ̀ Abubakar alágan ọlọ́wọ́ sanwó-ẹlẹ́sẹ̀ dáadáa wọn lọ́mọ ọdún mẹ́ta ha kùránì jọ ní kí ni ò lè ṣẹlẹ̀ òun ọmọ gbọ́ gbogbo yìí tí àwọn ọmọdé wa ń gbọ́ yìí bóun bá ti jí láàárọ̀ kùránì ní lọ́kọ́ gbọ́ yọba tún sún kùránì ní ọgbọ́ ní kúkúrú. إذا قيل من في العلم سبعة أبحر روايتهم عن العلم ليست بخارجة فقل هم عبيد الله عروة قاسم سعيد أبو بكر سليمان خارجة ó ti parí mélòó lẹ rí ta lórí méjèèjì kọ ká fún lẹ́bùn ẹ ta lórí ẹni ọba rí méjèèjì kọ insha allah ń fún lẹ́bùn kò sí kẹ́ẹ̀fì mọ iṣẹ́ tí àwọn tí wọ́n kọ tíra táwa ń kà lọ́fẹ̀ẹ́ lófò lónìí kẹ́ẹ̀fì mọ iṣẹ́ tí wọ́n ṣe. kẹfì wa mọ iye ládá tí ọmọ bá wọn mo fi yóò láti encourage àwa náà èyí tí ó jìnnà mọ sọ ohun gbogbo àwọn baba bí mo fẹ mẹ́rin nísìnyí àwọn ṣẹ̀ṣẹ̀ lọ ni gbogbo àwa náà èmi náà ń bẹ nínú ẹni láǹfààní àti kéwú lọ́wọ́jú baba bí mo fẹ ta'ala nínú ẹ ńlọrin bíi sheikh abdulwahab najori talọ́mọ sábìgbò wọn náà ó jẹ̀rẹ̀ síbi àbí àwọn tiẹ̀ lázàmà baba bí mo fẹ mẹ́rin púpọ̀ àwọn atúmọ̀ travel láti Madina lọ kọ̀símù lọ bá bàbá bí bàbá ọba tètè wá Madina. tọ́ ìlú sẹ́kì wílẹ̀ kan sí. ìdá qila man fil ilmi kọ̀sí ẹ̀bùn mọ́ni sí àṣà àríwá wì pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìdá qila man fil ilmi sab'atu abhurin riwayatuhum anil ilmi laysat bi kharija fakul hum ubaidullahi urwatu qasimun sa'idun abubakarin suleimanu kharija àwọn méjèèjì náà ni alfuqaha'u as-sab'a àwọn ni àwọn èèyàn kọ́ mà ló ń fìkì kódà kó tó kan kíni kó tó kan àwọn àìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí a mọ̀ lónìí níta fẹ́ mú bẹ̀ yẹn ni pé ó fi hàn pé ní kí mọ́dé àbí ó tó dé àwọn èèyàn ń ṣe kíni àwọn èèyàn ń sin lọ́run ó sì ní ti ń a sì gbọ́ ńjọ́ kan kí wọ́n pé gbogbo ẹni ó sin lọ́run tí ń gba àbí ó ti <laughs> wọ́n á ń wọn síbì kan ni kọ̀dọ́dọ̀ bẹ́ẹ̀ tọ́ ẹ̀kọ́ ńláńlá wa ni débi àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tá a fẹ́ máa mú nípa àmì a jẹ́ pé àwọn tí ó ní màdáhìbù wọn ò ṣe é ní ojú ọ̀nà ẹ̀sìn ojú ọ̀nà ẹ̀sìn bí máa nà téèyàn ó fi wá pé mọ́dàbí tiwa ní bí bàtà mọ̀ pé ìsìláàmù tiwa ní ìsìláàmù tàbí ànífà tèmi ìsìláàmù ti máìlíkù ti bẹ́ẹ̀ lómi ṣe ń gbọ́ yé lónìí a pé kò rí bẹ́ẹ̀ tí wọ́n bá ní kí tí ò rí bẹ́ẹ̀ ìwọ náà bí wọn kọ́dà bẹ́ẹ̀ yàn kéwú gbà ọdún yìí wọ́n bí àwọn tẹ̀ ń wí yìí kí wọn tó dáyé anabi ò sí láyé mọ́ lé lọ́gọ́rùn ọdún wọn tó bí ẹlòmíì one hundred and fifty ni wọn tó bí imamu shafi imamu shafi ètò sẹgbẹ́ imamu ahmed bin hanbal kọ́lọ́n kọ́ mọ́sá kẹ́ gbogbo wọn ìbáwọn èèyàn ń sin lọ́hùn ajẹ́ pé kò necessary kí èèyàn ó ní mọ́dé àbí kó tó ṣe kíni kó tó sin lọ́hùn ẹ dákun ẹ jẹ́ ká ọ̀ǹda láàyè eléyìí hàn bẹ́ẹ̀ ọba jẹ́ hanafi tí ń tẹ̀lé mọ́mọ́ abu hanifa tí ó jẹ́ maliki tí ó jẹ́ shafi'i tí ó jẹ́ hanbali ó lè sin lọ́wọ́ àbí ó lè sin lọ́wọ́ ẹ́ kí ló dé tó fi lè sin lọ́wọ́ torí pé àwọn kan ti sìn bẹ́ẹ̀ tí a sì gbọ́ pé ọlọ́run ọgbà ẹ̀sìn wọn àkọ́kọ́ pọ́ǹtì nìyẹn tọ́ tọ́ba wa rí bẹ́ẹ̀ kí wàá ní ẹlòmíì lè wá gbé kí ni ìwúlò wọn ń gbà ń gbà tó gbé yẹn lè sin lọ́hùn tí ọba rí wọn ìgbà wọn láwa pe àkíyèsí wá sí. ẹ jẹ́ ń fún yín lẹ́ example kan nísìnyí ẹnìkan fẹ́ lọ wọn náà ń pẹ̀lú kan ní àwọn oko lọrin ìtàlọ ẹran alẹ́jẹ́ ọ̀kan alápá ọ̀pọ̀lọpọ̀ yẹn máa lápá àwọn oko tí hmm? gbẹ́ngbẹ́lẹ́gbẹ́ àbíkílẹ́gbẹ́ gbangba lako èmi gan ọmọ bẹ́ẹ̀ ń yọwẹrẹ ẹ àbí gbangba lako èyàn wá ní nísìnyìí fẹ́ lọ gbangba lako ẹ ọwa ọlọ́run fẹ́ lọ bo gbangba lako kò sì béèrè pọ́nà bo ni gbangba lako wà wọn wá níbo lẹ́sẹ̀ fẹ́ rìn ó ní kò nídìí wọn bá rìn lọ ọ̀nà bíi tó wọn bá rí bẹnu kó wọn gbọ́ ọ̀nà bíi wọn bá sì rí bíi náà wọn tún gba ọ̀nà bíi àbí ọwọ́ akọ́kọ́ mẹ́rin lé ọ̀nà ọ̀dọ́ wa ọ̀nà fòmọ́ hmm, lọ́nà pàkátà àti wà orin lọ gbá kò sí gbangba la kó lọ́nà ọ̀dọ́ wa bí bóyá dé má di ẹsẹ̀ ń ro àbó dé Ògúndélé àbó tiẹ̀ tún rìn jù bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ la yàn sọ ń gbà ah, kílẹ̀ ń wá tó bá nǹkan sí irun yàn yín o ń tó béèrè àmọ́ jáde kò bí ẹnìkan tẹ́lẹ̀ ó tún wá padà bẹ́ẹ̀ ọba tún mérí lé bọ́yọ́ náà fún tún mérí lọ́nà jẹba. Hmm? ọ̀tún mọ́rí lọ́nà èkó bẹ́ẹ̀ bọ́ bá sì tètè wá bá mọ́lá ishaq pé ẹ̀rákùn mo fẹ́ lọ gbangbalako ẹ̀yọ́ kan sọ fún pọ́nà ìbò ẹ́ ọ̀nà ìbò sẹ́rí pé kọjá ìsínú ogbọ́ yìí ti ṣe wàhálà ẹ̀mí rẹ̀ ti fẹ́ bọ́ ogbó yìí dáa jẹ́ ẹ̀dá yìí kò àwọn kan sọ fún un pé ọ̀nà bíi ni ẹlẹ́kùn yóò rọrùn àbí òní rọrùn ẹ́ báwọn màdá ibù ṣe rí nù kẹ́nìkan wá dìde lónìí kan kí ni Abu Hanifa wo ní Málíkì wo ẹ̀yin ẹgbẹ́ Kùránì ẹ̀yin ẹgbẹ́ ẹgbẹ́ àdìsí jáde kò ní di Málíkì kan ṣe ṣàrú àdìsí kan ìbọn gbọ́láwọ́ bá èmi náà gbọ́láwọ́ bá wa. Ah, ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí ń wá gbangba lako ẹ tọkọ kọrí sí fòmọ́ tó tún lẹ́rí máa jẹba ẹ àbọ̀ lẹ́rí mẹ́kọ̀ọ́ ti dé kókó tó mọ̀ pé kò sí gbangba lako ní lọ́nà dọ̀hún ó lè padà wá mọ gbangba lako o àmọ́ yóò ti ṣe wàhálà ẹ̀mí rẹ̀ ó ti fẹ́ bọ́ ó sì lè má mà ó lè má ṣe kí ni ó lè má mà bàbá wà lórí pé òun ò ní bí ẹnìkan yín náà yín yọ ọmọ kọ́dọ̀ ó lè wá ó lè kọjá gbangbalago gangan mọ́mọ́ <laughs> yóò ti gba bẹ̀ kọjá gan nígbà tó gbé yìí tóun ti mú mi ni pé òun ò ní di máa bí ẹnìkan pé sẹ́mi náà mọ ìgbọ́ Yorùbá ní ìmọ̀ gbangbalago irú ẹni tó bá ní gíní Abu Hanifa gíní Malik gíní Shafi àpèjúwe rẹ̀ nù mo rò pé yé torí náà ká kìlọ̀ fúnra wa lẹ́gbẹ̀ẹ́ méjèèjì bàbá oní màlìkí làwa ìmọ̀ màlìkí ń tiwa ìmọ̀ àbọ̀ ànífà ń tiwa wọ́n ń sin lọ́hùn kí àbọ̀ ànífò tó dáyé wọ́n ń sin lọ́hùn kí màlìkò tó dáyé ìwọ́n tó sì fẹ́ wá yọ wọ́n kó yẹn yẹn náà tọ́ ọmọ yìí wọn kéèyàn jẹ́ ọmọ pé ní ó lè padà já sọ́nà o àmọ́ ó ṣe wàhálà jìnnà kí wàá lò ń là káyè èèyàn ọdún mélòó lèèyàn ọlọ́mọ tó ń gbé láyé ẹ́n tí ó ti wá kọ́kọ́ wéèsì <laughs> yóò wéèsì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń bi àwọn ọ̀nà kí lọ́nà tó sì lè bi àwọn tó ti rin ọ̀nà ń táwọn kan sọ fún ọ pé àdìsí báyìí ló wí báyìí ìwọ lè máa rò pàdé kan wí nǹkan kan àwọn máa dé tó dé lọ́nà bòmí wọ́n ti sọ ọ́ alimami ahmed bin hanbali náà àwọn tá a dákọ̀ yìí kẹ́ fi mọ bí wọ́n ti tó wọ́n wá bí pé bẹ́yàn bá ha àdìsí mélòó lẹ́nu kankan wáyé ha sẹ́lẹ̀ ààrẹ ni wọ́n ha five hundred one thousand kọ́ kò sí wọ́n wá bí Imam Ahmadu pé bẹ́yàn bá ha ten thousand àdìsí só máa ṣe fatiwa ó ní ń bo fatiwa ilẹ̀ ń gbé fatiwa yìí wọ́n ní tó mọ ẹgbẹ̀rún mẹ́wàá wọ́n ní fatiwa kọ́ ọ̀nàdà tọ́ba mọ ìṣòro náà alifa tọmọ twenty thousand àdìsí ńkọ ọ̀rọ̀ fatiwa lẹ̀ ń wí bí kínní ní kúkúrú ń gbà wá gbẹ lórí pé tọ́ tọ́ba mọ mi àtò alifi ńkọ tọ́mọ àdìsí hundred thousand ẹgbẹ́ kínní mọ́ muhammadu wí kọ́lá arjù kọ́lá arjù ó ṣeéṣe ó ṣeéṣe irú yìí ń lé ẹ kẹ́ ẹ fi mọ báwọn ti mọ. Hmm? èyí tí wọ aládìísì méjì mẹ́wàá ẹ́n tí ọmọ ìbẹ̀rẹ̀ rẹ̀ tọ́ ọmọ bí ọ parí sí tọ́ ọmọ mọ́tòlákù tọ́ ọmọ mọ̀kọ́yádù tọ́ ọmọ ámù tọ́ ọmọ káásù ọmọ násìkò ọmọ mọ̀nsúkù ọ̀dà òfin mọ̀nsúkù lé ọgbà násìkù mọ́ àbí násìkù lọ́mọ ọmọ ọgbẹ́ lọ́lọ́run ti náà wọ́n ṣe ìhàtọ̀ rẹ̀ àǹfààní wọn nù ó inú àwọn àǹfààní ńláńlá àmọ́ ká máa tún wí o àwo pé bí ọba sí mọ́bí àbí kò sí kínni kò sẹ́sìn wa à kò rí báwọn tọ́yì nínú àǹfààní ńláńlá tó wà fáwọn màdáhìbù practically téèyàn bá ń ka àwọn fàtáwà wọn àbáwọn màsáìlù wọn ẹ máa yin ọlọ́run lógo lára wọn pẹ̀lú ntọ́lọ́run ṣe fún wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wá ń bi wọ́n gbogbo ń tó di fíkìwù tíra fíkìwù nkankan yìí àwọn tí ń ṣẹlẹ̀ náà ni àwọn tí ń ṣe kíni tí ń ṣẹlẹ̀ ńgbà wà nù mọ́sálásí nísìnyí àfa yìí ní nǹkan kan tó ṣẹlẹ̀ sí ilé ọwọ́ abéèrè gbogbo yín sì wà nù mọ́sálásí ẹ̀ wá fò ó di tí pé òun ní ń béèrè gbé àwọn ẹ̀dá lóhùn òun ló ní ẹ̀ òun ló ní béèrè òun àfa wa dá àfa tó béèrè lóhùn tán. ńgbọ́ dàárọ̀ ọjọ́ kejì wọn náà bá fẹ́ dákun mo ní béèrè náà kí ni béèrè rẹ ọwọ́ béèrè tó ọ̀fọ̀ ìwú di etí ńgbà wọn ń béèrè lánàá sọ kí bá fáwọn bá léèyàn jáde kọ̀ láìfi ẹ́ ara nfààní màdá ibùnú bí ẹnìkan bá béèrè béèrè ìbéèrè yẹn àwọn mọ̀dáìbù yìí ìbéèrè ẹnìkọ̀ọ̀kan látàrí mẹ́yẹ ẹgbẹ̀rún ọdún wọn ti wá dèvẹ́lọ́pù ẹ̀ ẹnìkan béèrè báyìí ìdájọ́ rẹ̀ ní kí wọ́n wá pé ń àfi kémi náà lọ kí n lọ béèrè tèmi èmi ọtí ẹ̀ lẹ́wìn ẹni tí máa ń ṣe léyìn nǹkan ń dààmú ara rẹ̀ ni kọ́dà yóò máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn gbèsè ra wọn nìyẹn gbogbo àwọn àfáwọn yìí kọ́dà ti ń ṣẹlẹ̀ láàrin lọ́kọláya ntí ṣẹlẹ̀ irú ẹ̀jẹ̀ wo lóbìnrin rí irú gbogbo ẹ̀ làwọn ti fi experience wọn táwọn èèyàn ti bí wọn wọ́n ti wo kùránì wọ́n ti wo súnà wọ́n ti fèsì kéèyàn wá ṣẹ̀ṣẹ̀ pé òun jòkó nísìnyí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ kódà ń bi tí wọ́n gbìyànjú dé àwọn tí ọmọ ṣẹlẹ̀ ń gbà wọn ẹ wọ́n sì ń ronú rẹ̀ kalẹ̀ àwọn míì kan béèrè bí gbàdéyàn béèrè ni pé àwọn ni wọ́n ń pè ní ara àìtì yìí ẹ máa wọn ara àìtì yìí àwọn tí wọ́n máa bí àfa pé ara ayíta ẹ tó bá jẹ́ báyìí ńkọ́ ntí ọ̀sẹ̀ lè rí àwọn àfa àwọn yẹn encourage wa kéèyàn jẹ́ ara ayítí o ọkàn máa ń hun ìbéèrè lómìnà ń bẹ ìbéèrè jí òun ṣẹlẹ̀ rí nbìkan ẹnìkan ńgbà tí ń já bọ́bọ́ ọ̀fẹ́ délẹ̀ ọba tó ń bọ́ sórí kìnnìkan ọba tó ní ntí ẹnìkan jábọ̀ orú ẹ̀rí àmọ́ kọ́dà gbogbo orí ilé àwọn àfa yìí ti fèsì bọ́ọ̀ bá ń wá mọ́sí alábẹ́yẹn bó la ti kírun nu pléènì nísìnyí bó la ti ṣe kí ni bó la ti kírun bẹ́yẹn bá wà nù pléènì wọ́n wàá bá a pé nú àwọn tíra ẹgbẹ̀rún ọdún kí pléènì ó tó wà wọ́n ti ní à kí. tọ́pìn kò sí rájà èyí táwọn náà ń sọ èyí táwọn náà ń sọ òun náà gbọ́. Hmm? tẹ́ẹ̀bá téèyàn bá délẹ̀ lárúbáwá rí nísìn àbí lu èbó rí bó ti wọ́n gbọ́ lárúbáwá tó tọ́ jáde rí níjọba ọba kọ́ láǹdì lẹ̀ lárúbáwá ògbẹ́gbẹ́jọ́ ní o torí pé ìsọwọ́sọ̀rọ̀ tiwọn ó yàtọ̀ fún ahọ́n tí tí wọ́n gbọ́ ń bì ó lè mọ lóga jù wọ́n lọ ó lè mọ náwó jù wọ́n lọ ó lè mọ sọ́rùfù jù wọ́n lọ àmọ́ ń gbé pé dé tiwọn ni kọ́dà gbẹ́dún wọn ti ṣe ahọ́n wọn bí nǹkan míì bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ àwọn òyìnbó náà bẹ́ẹ̀ jẹ́ mọ́ ogbó rẹ̀ mi ẹ̀ bá ń wo CNN tí ń wo BBC ìwọ mọ́ wò orí pé pákọ̀kọ́ ọjọ́ tó ọkọ̀ gbọ́nù bọ́yọ̀ ọgbọ̀n tí wọ́n ń yí ẹ́ n tí n tíra láti fàyọ ni pé ẹ mọ̀jà wa ààyè ẹni tá a bímọ èdè tó tún wá kéwù kún ààyè rẹ̀ máa wà lọ́tọ̀ àṣọ ni tá a bímọ èdè tí ò tún wá ṣe kíni tí ò ké kún pọ̀jù táwọn tá a kàkà lẹ̀ yìí ọmọ Lárúbáwá ni wọn. wọn ò gbọ́ èdè mi <laughs> Abu Hanifa ọ̀pọ̀ mi Lárúbáwá ni Málíkù ọ̀gbẹ́dẹ̀ mi Lárúbáwá ni Ṣáfi'í ọ̀gbọ́ mi Lárúbáwá ni Ahmad bin Hanbali ọ̀gbọ́ mi Lárúbáwá ni. àwọn ọ̀sẹ̀sẹ̀ lọ́jọ́ kó kọ́ Lárúbáwá òun ló fi for example fún wa lẹ́ẹ̀kan bí èèyàn bá jẹ́ ibo àbáwúsá lónìí tó gba phd Yorùbá àwọn bàbá wa ti ń bẹ́ẹ̀ bí ó fi ọkọ̀ láwọn yorùbá mi àbí bí yorùbá náà bá lọ gba phd ilẹ̀ ibo bọ́bá dé sọ spare part àwọn ibo sọ fún báwo pé ètò òpè yìí àwọn èpè bẹ́ẹ̀ yóò ní àwọn nǹkan kọ̀ọ̀kan bó tilẹ̀ wù kọ́jọ́ òun làwọn òyìnbó máa ń mọ rírì rẹ̀ wọ́n láàyè lọ́tọ̀ wọn ni native speakers gba àwọn eléyìí ń sọ èbó bíi kíni bí ọmọ òyìnbó torí pé ní àwọn kankan ń bẹ ìtumọ̀ rẹ̀ kése pé kò mọ̀ dá o àmọ́ àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń fún ilé àgbèjúwe kan olórí orílẹ̀-èdè wa àná kan ní nàìjíríà yìí wọ́n lọ Sudan ẹ president Ọbásanjọ́ ni àgbà gbáwúsá àgbà wọ́n wá fẹ́ àdírẹ́sì àwọn ọmọ nàìjíríà ń bẹ ẹ̀kọ́ òyìnbó náà ni àmọ́ náà fẹ́ pé yẹn fẹ́ fi hàn gbá ah, èmi náà gbọ́ ọ́ èdè yìí àwọn haúsá sì pọ̀ ní Sudan nínú àwọn tó wà níbẹ̀ ni Dr. Elega is lecturer ní Malaysia ara àwọn ọmọ bàbá wa nínú ìdí náà òun ní ṣe ìkáyà yẹn fún mi pé àwọn sá gbogbo ah, bàbá tó ń sọ haúsá mashallah àwọn ọmọ haúsá ni wọn padà ń gbà wọn pé ní ah, àwọn tí wọn sàn rẹ́rìn náà bá sọ àwọn kankan wọn bu ẹ̀rìn kí ló dé ah, ṣé kò ní tẹ inú ọrùn bí wọn ti ń ṣèdè yìí àwọn ah, níbẹ̀ kọ pé àwọn kẹ̀kẹ́ ó láwọn dá ikú àwọn lẹ́jàmbù kẹ̀kẹ́ ní balẹ̀ ó ní ìgbà tí bàbá fẹ́ sọ pé ní mo gbọ́ àwọn tí wọ́n lè ń ṣe ní àwọn èèyàn ọmọ nàìjíríà sọ kò sí ọmọ nàìjíríà ti jẹ́wọ́ nàìjíríà wọ́n ń tẹ̀wọ́ sudan àwọn ọmọ nàìjíríà yes ọ abẹ́ sọ fún wọn pé ẹ̀ẹ́ mo gbọ́ àwọn kankan ń pa ayé tó bà mí nínú jẹ́ hmm? tó ṣe kí ni tọ́ba mi ní inú mi bàjẹ́ ńgbà mo gbọ́ àwọn nǹkan báyìí wọn láwọn ọmọ ìwá ní ntí ń wí táwọn ń gbọ́ ni pé lédè láwùbáwá ni pé fásádà bá tún o <laughs> ẹ inú wọn ṣe kí ni <laughs> ẹ gbé ọsibítù yánu <laughs> inú ìlú ọbàjẹ́ ìbàjẹ́ pé nǹkan kọlu inú ní language tí bàbá wí la làwọn àwọn ayé ni báwọn báwọn náà bá wa sọ tiwa náà yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èmi ní experience yẹn torí mo gbé àárín àwọn tó gbọ́ èdè púpọ̀ Jamia Islamia Madina àwa máa ń proud pé kódà UN ò ní mẹ́mbà tó wà United Nations tàbí sóun ló ní countries ọ̀pọ̀ jù láyé Jamia Islamia Madina ní jù lọ torí pé àwọn countries kan bẹ jí wọn recognize ní UN jàmí ọgbà àwọn ọmọ ọgbẹ wa kéwù bí kílọ̀kẹ́ tó wà pẹ̀lú pé ẹnìkan recognize country yìí so ó jẹ́ kéèyàn ní experience yẹn ní kúkúrú àpè ní ló ti mọ ní ọmọ ẹni tá a bí mọ́ èdè ẹ yọ láwọn kankan tó gbẹ́dẹ̀ yọ̀ bá wà kíávù ìwọ tó kọ́ èdè bó ti lè kọ́ ọ̀gá tó ń di èdè mi ò lè ṣe mistake ńbẹ èyí tí wàá fi ẹ̀ sẹ̀rí ẹ̀yẹ́nyẹ́ gbogbo ilẹ̀ ma baba Albani rahimahullah abọ́pọ̀lọpọ̀ wa àbí bẹ́ẹ̀ yẹn lóyún ọtí ẹ̀ mọ́ yóò gbó kọ́ wọn Sheikh Muhammad Nasir bin Albani rahimahullah ẹ wà ìmọ̀ yẹtí àti wọn ṣe hmm? àbí bọ̀dẹ́ ti máa gbóhùn ló kọ́ wọn gbóhùn ìsọmọ alárúbáwá ń pilẹ̀ ọmọ Europe ni wọn Albania ló kọ́ lu wọn ní Europe ní Eastern Europe torí àwọn ṣe wọn ní Al Albani but despite that láti kékeré láti kékeré wọ́n ti gbé sáàmù sáàmù wọ́n dàgbà sí bí bàbá bá ń sọ lárúbáwá lẹ́nu ẹ̀ lè mọ̀ pé kì í sọ ọmọ wọn ì sọ ọmọ lárúbáwá ń pilẹ̀ níjọ́ tí mo wá gbọ́rọ̀ yìí lẹ́nu wọn ní Allahu Akbar àwọn ẹni ọlọ́run ẹnìkan wá béèrè kíṣẹ́ẹ̀tì yẹn ń bẹ tí n bá sì rí pọ̀tẹ́mí gan mo fi jára mi gbọ́ ìpè bàbá àdéhùn báyìí àwọn aṣọ táwọn máa ń pa àdéhùn ọmọ yẹn tún wá bẹ̀rẹ̀ bí abọ́jẹ́ rí pé tába tún tu báyìí ọmọ lárúbáwá náà ni lárúbáwá náà ni sọ sí wọn ó lè lọ báyìí náà ah, wọ́n á dákẹ́ pé ah, ó lè lọ bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ èmi ò fẹ́ sọ bẹ́ẹ̀ àtúndé dẹ̀ sọ bẹ́ẹ̀ ńlá dẹ́gbẹ́rẹ́ pé ọba mú àá ah, bàbá ní pé fara rẹ̀ balẹ̀ sórí gbogbo ọ̀rọ̀ tẹ́mi ọba sọ èyí kọ̀kọ́ rí i pé nìkan ti sọ ọ́ rí nínú àwọn sálàfù kì í sì pé mo kà gbọ́ lárúbáwá lásán lèmi máa fi sọ̀rọ̀ ó ní kí bàbá ní kí ló dé tèmi fi se ṣe bẹ́ẹ̀ ó ní reasons pọ̀ àmọ́ nù reason tèmi pàtí pàtíkúlà lè fi ń ṣe bẹ́ẹ̀ ni pé ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ìyá mi àti bàbá mi ìṣe Yorùbá wa ó sì ṣe bóyá influence èdè ni nínú nínú bàjẹ́ fi di ìjọ láǹdì ọ̀sán tuntun gbọ́tọ̀ sí ni tí tá a fẹ́ wí bàbá ló lè jẹ́ pé influence èdè ni ẹ̀jẹ̀ èdè tí ń bẹ ní ara mi lèmi fi máa kóra dúró ya èmi gbọ́ yé báyà mẹ́ta ń gbọ́ yé bẹ́ẹ̀ nínú àwọn àkọ́kọ́ àwọn Abubakar Siddiq ẹ̀jẹ̀ tí wọn àtọmọ wọn lárúbáwá ni àwọn Umar Usman Aliyu àtàwọn àyùmọ̀tà wí kábàá ṣe nǹkan àrùn lókun kò sì yẹ ká ṣe nǹkan àrùn rẹ̀ ayé tí wọ́n máa wà lọ́tọ̀ gẹ́gẹ́ báwa náà ó ṣe dúndú ọmọ yorùbá pé kọ́ra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó bá lóun jẹ professor yorùbá nísìn ẹni ọ wá dúdú wa ń tẹ̀lé fún yà yìí àwọn yóò sọ àwọn yorùbá mìíràn jẹ́ ọmọ ẹ̀rọ wa dictionary pé èyí rẹ̀ nígbà báyìí tó gbẹ̀lú yìí ti ń bẹ lákọọ́lẹ̀ nìkan lòun gbé ìlílé rí àbí yóò sì láwọn nǹkan míì ní kúkúrú àwọn àkàwé tí mo ṣe mo fẹ́ ká fi mọ ní inú àǹfààní màdá ibùdó àwọn àlùfáà wọ̀nyí lárúbáwá ni wọ́n àtẹ̀jẹ́ àtọ́mí wọn gbogbo àwọn tá a kàkà lẹ̀. ó yẹ ká fún wọn ní rìgáàdì ni tí wọ́n bá gbọ́ kùránì yìí lọ ọ̀nà ibì kan tí wọ́n bá bíbí yìí lọ ọ̀nà ibì kan ẹ̀wọ̀n kan máa jókòó pé èmi náà lè gbọ́ kùránì yìí èmi náà lè kà dísì kí lọ́kàn mi pẹ̀lú àbọ̀ àníbá kí lọ́kàn mi pẹ̀lú máàlíkù ìyá lómi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí fẹ́ sọ wọ́n di òòsà gan ẹ̀ ń sìn wá àti sọ pé yẹn lè sin lọ́run láìsí kíni ẹ́ láìsí mọ̀dáì àmọ́ má tàn ra rẹ̀ àwọn alfa àyínmọ̀ yìí ní contributions tó pọ̀ bí yẹn bá fẹ́ ní kíni tó bá fẹ́ ní understanding tó pẹ́ nípa nípa sharia islam ọjọ́ ti lọ nínú tí mo fẹ́ ká tún gbọ́yé ní lecture wa lónìí bá a bá ń sọ̀rọ̀ mẹ́fẹ́ àbí mẹ́fẹ́ àbí àwọn olùmọ̀ àmọ́ sí gbọ́ bàbá ẹnìkan ṣe tíra kan dán ọ̀pọ̀lọpọ̀ wa náà mọ̀ àfikún alákìnní alálùmọ̀dáyébí al arba àwọn kan wá padà ní alálùmọ̀dáyébí hamsa bí àfikún alálùmọ̀dáyébí alihamsa ní mọ́gàbí mọ́rin kọ́ márùn-ún ẹgbẹ́ kílẹ̀ lẹ́ẹ̀ka àwọn wọn wà ní mọ́gàbù alimọ́gàbù jáfárí mọ́gàbí tàwọn ṣíà alihamudulilayi ni ọkọ̀ inú àwọn tọkọ tako trend yìí lágbàáyé ọlọ́run tí ẹ̀sìn kọ́lá kìí ṣe saudi dépò tẹ́nìkan ní àwọn saudi ohun tó gbéwó tó ta kó sheikhul azhar alimami nuh kótó kàntọ̀ntọ́wí alimami jaadul haq aliyu jaadul haq ó ti yẹ kẹ́ ma sheikhul azhar jaadul haq òun nìkan sheikhul azhar tó wà nàìjíríà rí yẹsẹ̀ wà nàìjíríà rí ń gbà yín rẹ̀ jaadul haq aliyu jaadul haq jaadul haq òun lọ sọ̀rọ̀ yẹn ìgbà ẹ̀mẹ́dàpọ̀ o màdáìbù fíkìrù ìtumọ̀ fíkìrù ní kíni àgbọ́yé ẹ̀sìn kìí ṣe màdáìbù àkídà o kìí ṣe kíni kìí ṣe màdáìbù kíni àdìọ́kàn ọ̀rọ̀ ìmánì ọ̀rọ̀ fèjì kọ́ Abu Hanifa akida kan náà làkídà òun àti Máàlíkù torí gbogbo ẹnu la fi sọ alu sunna wa jamaa gbogbo àwọn àyìnbal arba ẹ̀dọ́ bá ní tó ń ní tó takò kọjá gbọ́ gbogbo wọn pátápátá àyìnbatu ahli sunnati wal jamaa wọn gbogbo ẹni tí n bá ń bọ àwọn alu sunna bọ àbọ ànífà náà bú mánìkì náà bú sáfìrì náà bú ahmadu náà alimami jadul haqi lọ sọ ní Cairo pé ẹ má dà pọ̀ gbàgbà mọ̀dáìbù hamsa ń bolẹ̀ ti rí i. àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí àkídá tó hún wáhìdá ọ̀rọ̀ àkídá ọ̀rọ̀ àdìsọ́kàn ọ̀rọ̀ faith ẹ́ mọ́bí àbí náà ní gbogbo wọn ni. fíkì wọn ni pé báyìí la kírun báyìí la sálùwàlá àgbẹ̀yé yàtọ̀ báyìí àgbẹ̀ ó sì mọ lórí kíni lórí ibẹ̀ àmọ́ ìròyìn ọlọ́run nìyí. Eh, kílẹ̀ yẹn lè fi tọrọ kílẹ̀ àlè fi tọrọ kílẹ̀ àdìọ́ kàtà gbọ́dọ̀ ní ipò làwọn ànábì ọlọ́run gbọ́dọ̀ wà ogun tá n pè ní àkídà bó ti rí lọ́dọ̀ Abu Hanifa lórí lọ́dọ̀ tani Maliki lórí lọ́dọ̀ tani bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ Ahmad ibn Hanbal wọn bá níta lọ sọ ẹni Sheikhul Azhar ba'da al-haqq wípé ẹ̀rí mẹ́gàbí jáfárí ṣé ayàtọ̀ gédégédé sí i àwọn àyínbá mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ má dà pọ̀ wọ̀ kí wọ́n wá sọ mọ́bí àbímọ́ yìí dàbí ìgbà tó pé ní òun náà dá dúró bí ẹ̀sìn kan lọ́tọ̀ àbúrò hanifa náà òun náà dá dúró bí ẹ̀sìn kan lọ́tọ̀ torí pé ń kọ̀ọ̀rọ̀ àkídà kúlò hún àdá àkídà tí ń wàhídà wọ́n fẹ́ kí kámúrù lọ́wọ́ o gbogbo àwọn àyínbá wọ̀nyí àti mọ́líkù ni àti ṣáfìrì ni àti tani àti ahmed bin hanbal ó là ń sọ fún là ń ké fáwọn èèyàn pé bóyá bá jẹ́ málìkì kọ́ jẹ yẹn bóyá bá jẹ́ kíni bàbá jẹ́ málìkì ó dúkò ló fi sílmi mẹ́jẹ málìkì ń bi fíkìwù ọjẹ́ nǹkan mi ń bi àkídà sẹ́ni tí ó tí ó rí mi mú wa pé àkídà Málíkì yàtọ̀ fún àkídà alùsùnà ó wà mí àìmọ́tì alùsùnàtì wàlìjàmà bí wọ́n bá jẹ́ hànàbí kọjá kínní kọjá hànàbí yẹnyẹ bí wọ́n bá jẹ́ sáàbì kọjá kínní sáàbì kúrúkúdú àmọ́ àmọ́ wa sọ bẹ́ẹ̀ sí àwọn òní ṣèyí òun ẹ̀yìn alákìdá ah, alákìdá ni Málíkì alákìdá ni Abu Hanifa ẹ bí wọn bá fẹ́ ka tíọ́rà ń pa eléyìí kọ́dà àwọn èèyàn ti ṣe é ní tíọ́rà ẹ dọkítọ́rù kan bẹ pòfẹ́sọ̀ ni wọ́n ní sìn Muhammad Abdulrahman al-Khumayis àwọn ni wọ́n ṣe tíọ́rà ń pa aqidatul imam Abi Hanifa lẹ́yìn wọn dọkítọ́rù Saudi Dajjan ọmọ Saudi gbogbo àwọn tí ń dakọ̀ àwọn ṣe ń pa àti Imamu Maliki bẹ́ẹ̀ rí pé nta fi hànífà wí gbogbo ọ̀nà àkídà òun kíni òun ta ní wí òun ni máàlìkì ẹlòmíín náà ṣe ń pa ṣáfì ẹlòmíín náà ṣe ń pa ahmed ní kúkúrú kó lo òun màálà àkídàtì ẹnu fíkìú nígbà báyìí ni àlùwàlá báyìí ni ọ̀rọ̀ nígbà gbóyè bó la ṣe sin ọlọ́run lọ́nà tí fíkìú ọ̀nà máa fòrú wa mo rò ti yé and finally bẹ́ẹ̀ yẹn bá wá jẹ́ máàlìkì àbẹ̀yẹn jẹ́ ṣáfì àbọ̀ jẹ́ hanafi àbọ̀ jẹ́ hanbali ó sì ní lànà àwọn náà ní lànà tiwọn àbí mẹ́ta àbí kọ̀ọ̀kan yàtọ̀ fún ọ́nẹ́tìrà tiwọn àbí èyẹ wá dín lónìí ó ní máàlìkì làwọn báyìí làwọn máa ṣe báyìí làwọn máa ṣe irú nàìjíríà nísìnyí máàlìkì ní ọ̀pọ̀lọpọ̀ kọ́dà lọ́pọ̀lọpọ̀ west africa west africa ni o bí a bá dé east africa nísìnyí kí làwọn ṣáfì ni wọn gbogbo èmi ní Uganda ní Tanzania ní Kenya ní gbogbo àwọn yóò ẹ ní gúrò máìlì kíkan mẹ bí ẹ bá wá dé Saudi gbogbo ẹ ní ọba àwọn apá abìkan bẹ Maliki làwọn àwọn apá abìkan bẹ Hanbali làwọn àwọn apá abìkan bẹ ẹ eh, Shafi'i làwọn nípa báyìí bí ẹ bá wá jẹ kan nù tàwí ẹ wá ní lánàá Imam Maliki ni àfa Isaki wá gbé Kùránì wá ya yá tí wọ́n sì wú yìí ọ̀tàkọ̀ àyà yìí ẹ̀rábìnrin <laughs> wo lè yàn tẹ̀lé máyì tún lè yàn kó sí òrùkún bẹ́ẹ̀ o àmọ́ àwa rẹ̀ nìkan fi hàn wá pé akọ̀rọ̀mọ́kùnrin lọ ọlọ́run sì wí báyìí àbí àdéfì yìí àdéfì tiẹ̀ wí báyìí tí kòránì tiẹ̀ lè má pọ̀síbù àmọ́ ìtọ́kọ́mọ̀ ní ká wá ara àdéfì kan ká àdéfì kan sì lẹ́sẹ̀ ńlẹ̀ tó wí báyìí sẹ́yìn ó dúró lórí pé àwọn ọgbà yóò mọ ìlìkí là wá hmm? àmọ́ ẹ̀ mà wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ àbí tọ́ka sọ fún ti ń bá ń ṣe bẹ́ẹ̀ pé kìí ṣe máìlìkì ẹ̀ ń tẹ́ bá ṣe bẹ́ẹ̀ kìí ṣe kíni torí pé máìlìkì gan lọ́fẹ̀ẹ́nu ara ẹ̀ sọ ọ́ ní gbèsè ayé rẹ̀ ìtàn tó hàn ní Imam Maliki dúró lẹ́gbẹ̀ẹ́ sàárẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ni wọ́n á sọ gbogbo ìyẹn gbọ́ o ẹnìkan má kó bá wọn o kullun يؤخذ من قوله wa إلا من صاحب أو إلا illa هذا hadha al-qabr gbogbo kúló gbogbo èèyàn ló ń wí o ntọ́ba wí tọ́ba da ẹ̀gbá tọ́ba wí tọ́ba kù jẹ́ à ẹ̀fílẹ̀ ẹnìkan tí ò sásá yẹn lọ́rọ̀ ẹ̀ òun ni ta ni òun ni ẹ̀jẹ̀ ń bẹ nù sàárè yìí ń bẹ nù sàárè òun àdúgbò Muhammad sallallahu alaihi wasallam sẹ́ríkì mẹ́lì kìí ti bọ́ tiẹ̀ kú bàbá dàlùkì àmọ̀tẹ́nì kan famẹ́lì kí lásán pé wọ́n mo sì tẹ̀lé ní ìfi tẹ̀lé àdìsí yọ sọ fún yàn ní pé wọn ò jíṣẹ́ fún ọ. òdodo ọ̀rọ̀ ni alimami Ṣafi'i gẹ́gẹ́ bí imamu Suyuti ti ti àkọ́bó ti kọ́ lápọ̀ọ́lẹ̀ rẹ̀ nù tíra rẹ̀ tó pè ní miftahul janna fil ihtijaj bis sunnah alimami Suyuti ọkọ̀ ìtàn náà pé ìmáàmù ṣáfì ń lọ lọ́jọ́ kan àbọ̀wà ní kéwú àwọn ọmọ kéwú wọn wá kí àdìsí kan àdìsí yìí lójú àwọn ọmọ kéwú tó ké yìí ọ̀ta ku táwọn mọ̀ ní tí ṣáfì ti máa ṣe tẹ́lẹ̀ wọ́n wá expect pé yọ kọ́mẹ́ǹtì nígbà tí orí àdìsí ọkẹ́ àdìsí fún wọn náà ni ah, ọ̀kan bá ní oníbèrè oníbèrè rẹ̀ gbà wàhálì takulu bí hadal hadith wàhálì takulu bí hadal hadith sẹ́yìn náà ntí a sì bí ìní ẹ̀ sì faramọ́ bí màá mùsùlùmí ti rí gbé tó sọ̀rọ̀ wa nù ẹgbẹ́ kí ni sáfì yìí ní àwọn èsì gbáǹkọ́ bì sáfì yìí ní àtàrà ni yahudiyan aw nasraniya àtàrà ni yahudiyan aw أقرأ حديث النبي صلى الله عليه وسلم ولا أقول به بتوكيل في مين yahudi ló pè mí ní àbí nasara ẹwọ ìbéèrè ẹwọ èsì gbà sẹ́yìn náà àdìsí ń ṣe ẹsì ẹgbà bá ẹgbà yín náà ṣe gbà àdìsí wọ arákùnrin àtàrà ni yahudi yá ọ nasara yahudi ló pè mí ní àbí nasara tó fi máa bí mérò béèrè àdínẹ́bí ìwé kankan wá ń pè ní pé ṣé lọ gbà sọ gbọ́rọ̀ ti parí ẹ́ mo fi lọ́rọ̀ gbáǹkọ́ bì ní ọjọ́ ti lọ ni àìmọye bẹ́ẹ̀ ntọ́jọ́ bẹ́ẹ̀ Abu Hanifa wi Ahmed bin Hanbali gbogbo ọ̀nà ti bọ́ tara wọn o kọ́ra nù ẹgbà wọ́ọ̀rọ̀ Imam Shafi inú tó gbajúmọ̀ ni pé idha qultu qawlan. وخالف قولي الحبيب فاضربوا بقول الحائط bí n bá sọ̀rọ̀ kan tó bá ta pàdésì kan o ẹlẹ́ ọ̀rọ̀ náà má giri ẹlẹ́ gini ẹlẹ́ ọ̀rọ̀ òwe lárúbáwá ni o bí lárúbáwá bá sọ pé ìdòrókù bíi ọ̀rùbẹ́lì ha òwe ni ẹ sọ̀rọ̀ náà nù ní jẹ́ bẹ́ẹ̀ kò kọ̀ọ̀rọ̀ òwúlò ṣáfìlì lọ́rọ̀ tòun tó bá ta ko àdéhìí òwúlò o. ẹlẹ́ ẹlẹ́ mọ́ ẹlẹ́ o òun ti wí o ìmọ̀fin mẹ́rin ká bá báńkì àmàtí wọn ọ̀hún mo sì tẹ̀lé ah, yọ sọ pé wọn jíṣẹ́ fún ọ àbí wọn náà ka kùránì ọ̀rọ̀ kàdísì gbé ṣáfì lẹ́gbẹ̀ẹ́ bó ti wá rí nù kọ́dà káwọn àwọn náà gbà ni kí sọ àbáṣe àbáṣe ń túmọ̀ ayà kan gbọ́ kan ẹ́. àwọn kan wá ń sọ pé ní ah, Abubakar sì yí báyìí <laughs> eh, Umar yí báyìí látàyé àwọn sọ abẹ́gbẹ́ kí ni Ibn Abbas yí yóò ṣèkù anyanzila aleikum agabu mina sama ẹ̀ ń wá ìyà láti sama àkóònù kọ́ńtà fẹ́ mọ́lá nẹ́bí yẹn wá sọ fún mi pé kọ́lá Abubakar wà Umar Abubakar àti Umar ọ̀rọ̀ wo ni búlẹ̀gbẹ̀ Muhammad sọlá àfikọ́ tẹ̀lé wọn ò gbọ́dọ̀ gbẹ dúró wọn ò gbẹ nìyẹn wọn ò gbọ́dọ̀ jọ dúró wọn yà lé segin wọn yà lé tẹ̀lé ni bọ́rọ̀ abubakar àti umar ọba ni máa fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ọ̀rọ̀ muhammad àdàmúsọ̀rọ̀ abu hanifa lè fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ọ̀rọ̀ maliki ọ̀rọ̀ shafi ọ̀rọ̀ ahmed àbáwọn tí o tó wọn àfi kí wọn tẹ̀lé o nítawọn afa yìí kọ́ wa nìyẹn o wàláyé wọn kọ́ àwọn ọmọ kí wọn kọ́ kalẹ̀ wọn wí wọn gbà lẹ́nu wọn wọn ò fi lè sí excuse fún yàn pé ó máa ń báyìí làwọn ń tẹ̀lé àwọn ọgbà dc tẹ̀wé à ọ̀rọ̀ ìyẹn sọ ìyẹn tẹ̀ fi ti ṣáàbù wọn lójú pé àtàrà ni yahudiya àwọn ilẹ̀ sọ̀rọ̀ níyà so kọ́lọ́mù bá kí ọ̀sán mi ní wọn o gbogbo àwọn àlùfáà wọ̀nyí ọlọ́nkọ́ mọ́sà kẹ́wọ́n àti gbogbo àwọn àlùfáà tó tún wá lẹ́yìn wọn náà àti gbogbo àwọn àlùfáà tó kọ́ àtàwọn tí ń bẹ àtàwọn tó ti lọ àwọn tó ti lọ ọlọ́run kọ́ kẹ́ wọn àwọn tó ṣẹ́kù náà ọlọ́run kọ́ sàlékún dáadáa wọn kọ́lọ́n kó jogún màtí ọ̀la àlùbáríkà fún ẹnì kọ̀ọ̀kan wọn náà àwọn màdáhìbù ní kúkúrú bí o ti rí nìyẹn o àǹfààní rẹ̀ pọ̀ o àmọ́ wọ́n ń sin lọ́run kí mọ́bí àbí ó tó dé o èmi sì gbọ́dọ̀ pé mọ́bí àbí bá lè wọ́n bá tako àdíjì àbí kìíní ọ̀hún wà wo kankan mọ́ bọ́ bá ṣe bẹ́ẹ̀ ọ̀tẹ̀ láwọn ta ni. وابتلاه أئمة مذائب هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين alhamdulillah لله fún الله إن شاء الله ni abẹ́ abẹ́ ni àwọ̀ Ah, wọ́n lè kàn kí àwọn bàbá àgbàlagbà bísímìlá. salamu alaikum wa rahmatulahi wa barakatu. a dúpẹ́ fún dókítà wa kó pọ̀ ju gbogbo àwọn àìmọ̀ náà sì dúpẹ́ fún wa tí èmi náà jẹ́ ọ̀kan nínú láìpẹ́ wọn. mo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a fẹ́ bá a fẹ́ tọrọ ní ọ̀dọ̀ dókítà wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ yí pé ẹ fẹ́ kí irú oyé pọ̀ nínú ọmọ mùsùlùmí kì í sì pé nílọrin nìkan bí kò sì pé ní gbogbo nàìjíríà tí ẹ fẹ́ kí ọmọ mùsùlùmí irú oyé kọ́ pọ̀ nínú ọmọ mùsùlùmí àwa ń tọrọ lọ́dọ̀ yín ẹ dákun pé ní àṣefẹ́ ní maktaba kan ní ìlọrin tó ṣe pé gbogbo àwọn kútùbù tẹ̀ ń dákọ̀ yìí táàfin lè máa ní àǹfààní àti máa lọ ka àwọn tọ́lẹ́yìn dẹ muhadara tẹsẹ fúra ló léyìn nísìnyí ìkíni nu tòrásì ní tó pé Ìlọrin ò ní gbàgbé láyéláyé gbogbo àwọn kìnnì yìí tá a tún máa bá àwọn nǹkan tó jọ báyà bá nǹkan tó rí bẹ́ẹ̀ ní maktaba yìí gbogbo àwọn àǹfààní tí yẹn ti tún fún wa lẹ́yìn tó wà ní Saudi ní Yúróòpù ní nǹkan kan ní gbogbo àwọn nǹkan yìí nísìnyí bóun la sì fẹ́ lépa bá láti rí bí kò sí pé kí maktaba yìí kọ́ wà ibi tá a wá fẹ́ tó sì wọ àwọn ọmọ àlọ́ ń pé kẹ́ ẹ bá wa ṣètò bí mọ́tàbà yóò ṣe wà ń bẹ pàtàkì jùlọ nínú central mosque ètò ìtọ́jú ọwà ní ọjà ó wù wá bẹ́ẹ̀ abirùn bíi secretariat tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wó yìí ibi tí ó sá so mọ́ àìkòsí kínní yìí ó jẹ́ kí àǹfààní ìmọ̀ àwọn fáyidà yìí kó máa jìnà sí wa àwa àdó dókítà ẹ bá wa ṣiṣẹ́ lórí kínní yìí bí ó ṣe jẹ́ ṣíṣe kọ́lọ́kọ́lá kọ́kọ́ bá wa ràn yín lọ́wọ́. الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ọlọ́wọ́ sẹ́yìn náà sẹ́yìn náà ọlọ́wọ́ sẹ́yìn náà sẹ́yìn náà mọ́lẹ́bù ìmọ̀ ọlọ́wọ́ ìwọ màá sàmìnà ẹ̀kọ́ sẹ́lẹ̀ pọ̀lọpọ̀ aláì bẹ́ẹ̀ bá aláàrí bí báwọn ìmọ̀mù ti ń gbádùn aláì èèyàn wa mọ̀ eh, pa àwọn ìmọ̀mù wa níbí tọ́ ọlọ́nkọ́sá mọ̀ pọ̀ ńlá dáadáa. Hmm, torí ìlú tí màmú tí máa gba sálárì ńláńlá ìgbẹ̀lá wa gbẹ̀lẹ̀ ìlú tí ẹgbẹ́ náà bá ti kọ́ mọ́sálásí tán wọ́n kọ́ fúláàtì ńláńlá bí ààfin fún ìmáàmù ibẹ̀ ní maka àti madina gbogbo ẹ̀ ní òsì fáwọn ìmáàmù wáyà ẹlòmíì tó máa dágbé mọ́ wọn ìmáàmù yìí tọ́ ìmáàmù tọ́ ẹ sáku ẹkọ àgbà mọ́ra ọlọ́run ọ̀sán lẹ́sẹ̀ dáadáa lórí ntí wọ́n wí pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀mí ti gbọ́. màá dẹ̀ tún sọ fáwọn tí mo rò pé káwọn náà gbọ́ àmọ́ nǹkan kan bẹ tẹ́yìn náà fi ràn wá lọ́wọ́ bóyá irú ẹ̀yin ìmáàmù báyìí àbáwọn tẹ́ bá tún rí wọ́n ní gbà ọ̀fẹ́ àgbà ìfẹ́ ṣégin ọ̀sẹ̀ àgbà rẹ̀ bá bu lọ <laughs> àwọn àyè yìí bá ní ó kó padà ńkọ́ àgbẹ̀kọ̀sí tí ó ẹjẹ́ àjọ pín sẹ́hùn sí ẹ̀yin ẹ mà hádà pé àyè ń bẹ èmi àṣù ọ̀yin pé bẹ́ẹ̀ bá ti láyè ń bẹ pẹ̀lú ògùn ọlọ́run tí rò ní inṣàlá. sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi.